أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي الله تعالى في كتابه متن الرسالة وتطهر بصاع وهو أربعة أمداد بمده عليه الصلاة والسلام وطهارة البقعة للصلاة واجبة وكذلك طهارة الثوب فقيل إن ذلك فيهما واجب وجوب الفرائض وقيل وجوب السنن المؤكدة وينهى عن الصلاة في معاطل الإبل ومحجة الطريق وظهر بيت الله الحرام والحمام حيث لا يوقن مياره بطهارة والمزبلة والمجزرة ومقبرة المشركين وكنائسهم قال رحمه الله وينهى عن الصلاة في معاقل الإبل بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد ibi ìpín yìí fásitì yìí àbí àkọlé yìí tí àlèmọ́ fẹ́ máa sọ fún àwọn àyè tí wọ́n ti ní ká má kírun bẹ́ẹ̀ ṣé kíkọ̀ tí wọ́n kọ̀ fún wa pé ká má kírun bẹ́ẹ̀ kíkọ̀ tí wọ́n kọ̀ fún wa pé ká má kírun bẹ́ẹ̀ ṣé ọ̀ràn ni àbí. kìí ṣe ọ̀ṣẹ́ ni so that àwọn kan ní sọ níbi fásitì yìí àbí ó tọ́ pé ṣé haramu àbí màkúròhù àbí àbí ni pé ṣé alẹ́kírun náà àyọ̀ yìí àbá àti alẹ́kírun bẹ́ẹ̀ alẹ́kírun bẹ́ẹ̀ ṣé sa haramu àbí so àwọn ní sọ níbi ìpín yìí àti mẹ́rin ní ntí ó sì fà á tí afáàfin afáàwà alimam ibn abi zayd al-Qayrawani rahimahullah náà fi rọra kọ fásitì yìí ìpínlẹ̀ sí lẹ́yìn ìpín tí a ti sọ̀rọ̀ tí wọ́n ti a ti kan mọ̀sẹ́lẹ̀ kọjá òun ni pé wọ́n sọ̀rọ̀ nípa kí àyíká ẹni tó ti fẹ́ kírun wọn láti má ẹ̀dá nìkan mọ́ so bẹ́ẹ̀ ni aṣọ bẹ́ẹ̀ ni ara ń tàn náà ìgbà ti wá rí bẹ́ẹ̀ níbàámu a sì mọ̀ pé àwọn àyè tí wọ́n ní kí àyè tí wọ́n ti ní kó má yìí tí ó gba àwọn àyè ní àbáwọn àyè kan ni nígbà mu àdìsá ọ̀tọ̀ àdìsá níbi tó wá pé sallallahu alaihi wasallam rọjò ìlàtìlẹ àrùdó masjidan wa tahura ànábì sọkọ sallallahu alaihi wasallam nínú tọ́nà lè dá àwọn ṣàlẹ́ṣà yàtọ̀ sí àwọn níbi tó ṣíwájú wọn àtàwọn ìṣẹ́ tó ṣíwájú wọn alayhimu salatu wassalamu ajma'in nítorí ọlọ́wọ́n bá ilẹ̀ gbogbo ilẹ̀ yányán ni ọlọ́run ṣe níbi táwọn àtìlẹ́kì òun àtàwọn àníọ́mọ àwọn sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ó sọ́n ṣe ní ibi tí alẹ́ ṣe mọ́ra òkètè ya mọ̀ ìmọ́ra eléèpẹ̀ ilé pé omi àbí tí fata lè omi so ṣé gbogbo wa ni gbogbo lórílẹ̀ wa ni àbáwọn kan nígbà tó jẹ́ pé hadith yìí ṣé hadith yìí ṣé ó ìyẹn ni pé am orílẹ̀ èdè kòsùs ni àbí am ọ̀nà náà ń pè ní àlàámù mọ̀rọ́dọ̀ èdè kòsùs ṣé etí wọ́n sọ̀rọ̀ nípa pé gbogbo ilẹ̀ ní gbogbo àyè ní orílẹ̀ láti fi kírun fẹ́ẹ́fẹ́ tá ń dábọ̀ níbi àwọn àyè kan ní àwọn àyè kan kì í ṣe gbogbo àwọn àyè àbí wọ́n sọ pé am maxus àbí am ntọ́wá tí wọ́n dábọ̀ pé gbogbo ilẹ̀ náà ní ṣùgbọ́n gbogbo ilẹ̀ láti fi kírun ló dájú láti fi kírun lẹ́ẹ̀ àwọn àyè tí nǹkan bẹ táwọn ẹ̀rí wá lórí ẹ̀ pé àlè kírun níbi àwọn àyè àwọn ibi tí ẹ̀rí ti wá pé àlè kírun ìyẹn ó wà mọ́kọ́jà min ọ̀mọ́mí àlàáhàn so látara bẹ́ẹ̀ ló kí àfàwà àlèmọ́ ibn abidjan kọ̀rọ̀ wa náà ṣàmùlò tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa àwọn àyè tí àlè ti kírun àbí tí àtìlẹ̀ kírun àbí tí ìkìláfọ̀ wọn bẹ̀ yẹn kọ́ ní bẹ́ẹ̀ mẹ́lá àwọn onímọ̀ pé ká má kírun bẹ́ẹ̀ ṣé àmá ni àbí makruha so bákan náà àbí ètò jẹ́ kí wọ́n sọ níbi àwọn àpín yìí nì látara bẹ́ẹ̀ àwọn ààyè yẹn àkọ́kọ́ ńṣe látara ẹ̀sàrádà ẹ̀kọ́ ẹ̀sọ́ yàní ẹ̀sọ́ àwọn ààyè yẹn lọ́kàkọ́ tu ńṣe látara ní ìtì ń jẹ́ àwọn ààyè yẹn gan jẹ́ ní ìlú náà. màá pín ní ebèlè àti sọ síwájú àti sọ yẹn àti sọ tìmílẹ̀ síwájú náà. mahajjatu tariq mahajjatu tariq òun ni ọ̀nà nítí wọ́n ń pè ní mahajj tariq òun ni ọ̀nà jaadatu tariq òun náà ni jaadatu tariq ọ̀nà náà ni jẹ́ bẹ́ẹ̀ almahajja wọ́n ń pè ní ọ̀nà atariq wọ́n pè ní ọ̀nà aljaada wọ́n pè ní ọ̀nà tí jámù rẹ̀ tí jámù jaada jẹ́ aljawaado gẹ́gẹ́ bí almada almawaada so ọ̀nà náà ni jẹ́ nbaabi idafati shay ila nafsihi nbaabi idafati shay ila nafsihi nígbà tí wọ́n ṣàfihàn ìkankan sí ara kan gangan náà ni náà ṣùgbọ́n ìtumọ̀ náà ni pé ọ̀nà pé ọ̀nà náà àwọn ọ̀nà tá a ti lè kírun àríbí ọ̀nà àwọn àyè tá a ti lè kírun tí wọ́n máa wà makhsusan bí ọmọ mu wàjú ìlàtìlẹ̀ al-ardu masjidan wa tahura àti tọ́jọ́ wà ní sahih àti nǹkan sunan bákan náà gbólóhùn mi tún wá níbi sunan al abi dawud àti sunan al ibn majah ipe anabi sọkè sallallahu alayhi wa كل الأرض مسجد وطهور إلا إلا المقبرة والحمام إلا المقبرة والحمام أو كما قال النبي صلى الله عليه وسلم كي أدو أينا نيا إلى تسكين لكيوم مسلم سو أي في مقبرة مقبرة مقبرة لتيان سين تيان سين والحمام أتلتي يعني تيان so hadithi yìí nanu sunan abi dawud àti sunan alimam tirmidhi sunan alimam ibn majah abawo náà a lè pe ọwọ àrùn gbogbo tí ń jẹ orílẹ̀ gbogbo àyè lórílẹ̀ ibi tá a ti fẹ́ kírun ni wọ́n ní àyàfi àyàfi makabarọ̀ ibi tí wọ́n ń sin òkú sí sàárè àwọn ibi tí wọ́n ń sin òkú sí ìtẹ́ wà wàlhàmàm àti ibi tí àwọn ti ti ń wẹ̀ so hadithi yìí náà a lè ni maksus ni. دليل التخصيص وناني وناني الاستثناء نعم الطريق قالت الطريق كان أبيني تكون أن محجاتي المحجة حجنا الطريق جاء ابن تقول جادة الطريق بها صاحب المساس جادة أنا نونا منه إلى ضاء الجادة أنا تياني نان أنا نان سو الطريق أنا نان سو ني التقويم من باب إضافة الشيء إلى نفسه so àtúndá àtọ̀rẹ́kì àtọ̀rẹ́kì tí ọba ti ní ta níbẹ̀yìn tí ọba ti ní ta ò níbẹ̀yìn wọ́n máa ń lò fún akọ wọ́n sì máa ń lò fún abo ìyẹn ni wọ́n máa ń lò nílò akọ wọ́n sì máa ń lò nílò abo yorùbá kárò wà ánàfò ẹ̀ńdà kòlówìhí ẹ̀ńdà kòlówìhí ta àbí ẹ̀ńdà kòlówìhí mìíràn ta tí ọba ti sí ta àwọn tó ṣíwájú náà àwọn onímọ̀ lédè lábá sọ pé ẹ̀ńdà kòlówìhí mìíràn ma at-tariqatu tó bá ti ní táwò nígbẹ̀yìn tó ní alhá onígbẹ̀yìn tí a ń pè ní at-tawu al-marbutah tudhakkaru qawlan wahidan so rafan tó annafu qawlan wahidan wọ́n máa lò nílò ààbò wọ́n máa lò ní ìlò ààbò náà. ظهر بيت الله الحرام ظهري اوكي اوكي إلا الله أبا يتم جاء الكعبة نعم إنه بتي ìyàpẹ́ náà bẹ pé àbíkí wọn bẹ tí wọn bá kí wọn bẹ sí ìrún lálàáfíà bẹ lálàáfíà ni ọlọ́pàá máa wá lórí àwọn ẹ̀yìn ṣàlàtẹ̀ náà. walhamam walhamam ibi tí èèyàn ti ń wẹ̀ náà ni alhamam ibi tí èèyàn ti ń wẹ̀ ìyẹn ni pé ibi tí wọ́n mọ́ọ́dọ̀ lẹ́kítẹ́sàl mọ́ọ́dọ̀ lẹ́kítẹ́sàl ni ibi tí wọ́n ti ń wẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú alhamam ni. wọ́n.

nígbà tá a bá mọ̀ dájú pé ó máa ní òsì aláàtì màmá dájú pé ó máa ń túmọ̀ sí pé a lè kí wọn bẹ́ẹ̀ láì sí ìyàpẹ̀ ni ìdọ́nà padà ọ̀rọ̀ padà wá lórí ẹ̀ níṣàlá bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ eh, tá bá ń sọ̀rọ̀ pẹ̀lú fọ́sẹ̀rẹ́ nípa ìkọ̀kan nínú àwọn àyẹ̀wò yìí bí even láì tó àlà náà. wàlmazbala lọ́gà méjì lọ́wọ́ bẹ́ẹ̀ almazbala lọ́gà kejì ní almazbula bifathi bifathi bifathi báyìí àlùmọ́wáhàdà bẹ́ẹ̀ ni àbí bìdómìhà lọ́wọ́ méjì lọ́wọ́ ń bẹ́ àlùmọ́sibàlá àti àlùmọ́sibùlà àyè tí wọ́n ń da tí wọ́n ń da tí wọ́n ń da ìdọ̀tí sí tí wọ́n ń da ìgbín sí kápẹ́ ní àtìtàn àtìtàn ṣá àtìtàn àtìtàn náà irú àyè báwọn irú àti ṣẹlẹ ní ká má kí wọn bẹ́ẹ̀ ni hali nahyu ala tahrimi ala karahati sayati lafanso ìkàkà ká má kírun bẹ́ẹ̀ káná má kírun bẹ́ẹ̀ ṣé èèwọ̀ ni àbí ọwọ́ àmọ̀ tó hà náà ọwọ́ àmọ̀ wà lórí insha Allah ta'ala náà. والمجزرة المجزرة اسم مكان ترى نفعله يعني جزر جزر جزر إذا قطع جزر يجزر إذا قطع tí a bá gé nǹkan so wọ́n máa ń lò fún kí wọ́n gún rànkúnmí kí wọ́n gún rànkúnmí àbí kí wọ́n dúnra èkéwìn kejì àti rànkúnmí tí wọ́n ń gún ni o àti ẹran tí wọ́n ń dún ni o kò sí kọ́pì ohun bẹ́ẹ̀ nǹkan tí àwọn onídùn àti káti ní àwọn kankan tá a gé níbi tí ó ti láti court níbi ẹran tá à ń dún yẹn níbi àlùwádìí dáhàn so ibn al-mari bẹ́ẹ̀ ni al-mari eh, wal-waddan àti al-hulqum. al mari wal waddan àti al bẹ́ẹ̀ ni tí àwọn àdìgẹ kò sí ìkìláàfù pé ẹran tọ́ láti pé ó ti èèyàn ti dú ẹran bó ṣe kí àdùnnú ìṣẹ̀lẹ̀ à bí tí ìkìláàfù àwọn onímọ̀ ni pé ṣé wọ́n bá dú tí wọ́n bá gbé ọ̀bẹ àti wọn gé ẹrẹ lọ́dọ̀ màlá sókè àti sọ́ndì àwọn ayé rẹ̀ nígbà tí níbi àwọn adájọ́ rẹ̀ nígbà tá a dú níbi àwọn ayé rẹ̀ ṣá ní okòrò tó kàn án lè ní pé máa ń ìtumọ̀ aljazuru inú òtún náà ni pé alqatl alqatl kí ni ó gbé nǹkan ní wọ́n fi ń lọ kí wọ́n jásòrò fún dúdú àti gígùn kan so ẹran tí wọ́n ń pa táwọn alápàtà ń pa ẹran tí wọ́n ń sàpàtà ẹnu kọjá rànkúnmí àbí kọjá màlúù àti àwọn àgùntàn kàkà báwọn àtàwọn àgùntàn náà ni so rànkúnmí wọ́n máa ń gún ni náhùrù ni fìlọ́gàlẹ̀bì wọ́n lè du tí wọ́n bá du sọ́tọ́ kí wọ́n jẹ́ dọ̀tọ́ kí wọ́n jẹ́ tó dọ́dọ́ náà wọ́n ní mọ̀ ni pé ní wọ́n bá ti bá bẹ̀rẹ̀ rẹ̀ náà tí wọ́n bá ti di nítorí kán gé o tí wọ́n bá ti kí wọ́n bá gbèsè dandan kan jẹ́ nahru sudan kí nahru náà lọ́wọ́ ansa ló dájú so sudan ìyẹn pé kí wọ́n gun ìyẹn ti ń gun yẹn bẹ́ẹ̀ sì ni tí ṣe tí wọ́n gún màlúù ìyẹn gún àgùntàn ìyẹn gún ọmọ kí ni a ti ń pè àgbò àti ewúrẹ́ ìgbà ṣe tí wọ́n gún màlúù náà dé kọ pé kí wọ́n du sọ́tọ̀ àbí ọ̀tàn jíjẹ nítorí dáadáa náà ni kò ọ̀tàn jíjẹ ní okòrò àlùjázùrò ó wà fún ẹ̀ẹ́dì náà so wọ́n wá ń ṣe ní ṣé etí wọn fi ń pè ní àyè yẹn láyè yẹn nù àbí torí pé ní tí wọn dán tán tí wọn bá sì gun ẹ tí wọn torí pé wọn máa ń àlákọ ẹ yàní wọn máa ń wọn fi ń kọ wọn máa torí àwọn lágbáwá táwọn bá dán wọn ma kíní làwọn máa fi ẹran wọn kọ wọn lè nù bíbí ibi tí wọn kàn bí àkótí bá bí ni so ni wọn ẹ wọn ẹ̀jẹ̀ ọmọ ṣe kí ni yóò máa sàn yóò máa sàn bẹ́ẹ̀ yóò máa sàn bó jẹ́ pé tí wọ́n máa ń gbé ẹran tí wọ́n máa ń gbé náà ẹ̀jẹ̀ ọmọ ṣe kí ni yóò máa sàn bẹ́ẹ̀ náà yóò máa sàn lára ẹ̀ so ṣé ìtorí yẹn wọ́n fi ní kámá kírun bẹ́ẹ̀ ṣé torí pé ẹ̀jẹ̀ tí wọ́n bá ń bi torí pé àìsí eh, wọn ti ń gbọ́n ẹran ni àbí tí wọ́n ti ń gbọ́n ẹ̀jẹ̀ tí wọ́n ń sàn bẹ́ẹ̀ àbí eh, torí pé wọ́n bá ti kọ́ ẹ̀jẹ̀ so ó gbẹ́lẹ́ yẹn ọ̀rọ̀ padà wá insha Allah ta'ala al-majzara ومقبرة ومقبرة المشركين أفوى الإمام ابن أبي زيد القراني رحمه الله وصفه ومقبرة المشركين مقبرة التنبي ونص إضافة ونص في تسيط المشركين سيدنا تنجي المقبرة المقبرة اسم المكان فعل يعني قبرة يقبر قبرة يقبر لا لا من وزنه nasara yansuru almakabara àwọn míì nínú àwọn èèyàn lédè lágbára wọn sọ wọn dákọ lọ́gà méjì ń bẹ wọn ni makabara wa makaboro almakabara wa almakaboro báwo yẹn wọn fọn ní fatiha lọ́gà àkọ́kọ́ ní lọ́gà kejì ni pé báwo yẹn adadoma almakabara wa almakaboro àwọn míì sọ pé lọ́gà mẹ́ta ìyẹn ni pé báwo yẹn. ẹ̀kẹta ní alimakabẹ̀rọ̀ nínú àtọ́lọ́ sí tọ́lọ́gà méjì ní alimam sahibu sihah sahibu sihah alimam jahari rahmanullah bẹ́ẹ̀ náà ní alimam sahibu lisan arab alimam ibn manzo tí wọ́n dákun lọ́wọ́ ní síra wọn. so lọ́wọ́ kẹta mẹ́jẹ̀ta pé ìyẹn ni pé tafsirul ba ẹni tó sì hikayatu tafsirul ba ẹni wọn ni alimam alfayruzi abadi rahmanullah ní síra wọn. القاموس محيط وني المقبرة مثلثة البائي مثلثة البائي تاني لغة مثل لو عندها يعني مقبرة لغة فتح الباء ضد فتحة مقبرة لغة ضم الباء شد ضم مقبرة لغة آه، كسر الباء لغة كانت ما عندنا òun náà ni pé lọ́wọ́ kẹrin yẹn ni pé mímọ́ dàkẹ́sọ̀ mẹ́kínẹ́sà kẹ́gẹ́ bíi mẹ́kínẹ́sà ìyàní yóò wà lára yóò wà níwájú mẹ́kínẹ́sà òun ni mẹ́kẹ́bárọ̀ mẹ́kẹ́bárọ̀ mẹ́kẹ́bárọ̀. صاحب القاموس من ذاك إلينا القاموس محيط رحمة الله على الجميع لغة قانون المقبر المقبر kò ní sí háwù níparí ẹ̀ kò ní sí táwù màgbótọ̀ níparí ẹ̀ المقبر المقبر so àti àwọn màájìm tó tóbi yẹn wọ́n sọ sẹ́rù sèháhì ni wọ́n àbí lẹ́sàmára bí ni wọ́n àti sẹ́lẹ̀kọ̀ mọ́sùn ni wọ́n mùhìr dákọ̀ lọ́wọ́ àyìnà di kànúnù. المقبر ó ti ẹ pa àwọn míì nínú àwọn ẹlẹ́dẹ̀ lọ́dọ̀ wọn ṣe nǹkan ọ̀ àbí wọn dákọ̀ eléyìí àwọn míì sọ pé rárá lọ́gà ẹlẹ́ẹ̀kan yìí ṣáàbà ọ ṣáàbà ṣáàbà nìyẹn tó ṣòwájú yìí wà ṣáàbà ìmọ̀ ń ta ètò wà kọ̀ wà ṣáàbà torí pé gan lọ́wọ́ sí sí gan ni torí pé اسم اسم مفعول من سوري آه، اسم مكان اسم فعل قبر يقبل ودلوقتي وانا وزن النصر ينصر اسم مكاني اما وانا لوزن مفعل من جاي بداخل يدخل نصر كل مدخل خرج يخرج مخرج وفي شروط من العراق náà èdè ẹnu ṣàhẹ́dì pé makbaru wọn lò ní èdè lágbára òun ni ti abdullahi ibn alabata alhanafi tó sọ ó ní azuru àtàdé kòbóra wọn ìnáni azuru àtàdé kòbóra wàlám ajid síwá ramsi àjárín عليه ركود أزور وأعتاد قبورا ولم أجد سوى رمس أحجار عليه ركود عليه ركود بالكاف لكل أناس مقبر بفنائهم لكل أناس مقبر بفنائهم وهم وهم ينقصون وهم ينقصون والقبور تزيد وهم ينقصون والقبور تزيد ọlọ́run ọkọrin yìí ó ní azuru àtàdù kùbúrọ̀ wọn lọ́mọ yìí òun èyí máa ń bẹ ìtẹ́ wò èyí máa ń bẹ sàárẹ̀ wò kódà ìbẹ̀ ọ máa ń bẹ̀ wò dáadáa ó fi jẹ́ pé náà aládàá ń gan ni wọlám ajid ṣùgbọ́n tó ń bá lọ wọlám ajid sí wa rọ́m sí àjárin rukudu wọ́n kàn máa ń rí àwọn òkúta àwọn kan tí sánú rẹ̀ tí wọ́n fi rí láwọn ìṣàlùsí àlè ìrìn àbí kàn kù ìyẹn ni kókò ń sí ẹ̀ńdẹ̀ so subhanallah lèkólè onásìn makbarun bífi náà èhìn ó ní gbogbo èèyàn ló ní ibi tí wọ́n ń sin àwọn èèyàn wọn sí gbàgbọ́ wájú lé wọn ni àbí ibi tó bá tẹ́ nílé wọn ibi tó bá fẹ́ tó tó tó fẹ́ ẹ̀ tó dáyé láti máa sìnkú sí gbogbo èèyàn lónìí ọ̀hún yà mú kó sóònà wọ́n kò bóòrò kazeelu ẹ̀ wọ́n dínkù àwọn èèyàn dínkù sàrẹ́ wọn sì ń lékún láàkà pọ̀ ẹ̀ torí náà nílẹ̀ ìdájọ́ ń kálukú náà nílẹ̀ ìdájọ́ ń kálukú ndọ́lé tó ń kálukú ń kọ́ àbí tó rẹ́ǹtà sí ọbẹ̀ kí ẹsẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ pé tó kọ́ ni ó fi lé fáwọn kan ni bẹ́ẹ̀ pé tó rẹ́ǹtì náà ni ìdájọ́ ọlá tẹ̀ ni sòwé ló ń kálukú náà níbi tí wọ́n sì ń sìn wọn náà ni wọ́n sì ti wọn kọ́ fìdí ojú àwọn òkú àti ìbùkún mùsùlùmí ó sì fún wa ní ìmọ̀tò láfíàrà láti fi ṣe láti fi tẹ̀lé tọ́lá wọn bá lẹ́lórí láti fi tẹ̀lé tánà bìrẹ̀ pẹ̀ sallallahu alaihi wasallam pẹ́ kó sì jẹ́ kí aláṣà tó pé ó ṣe fún wa kó sì jẹ́ kí ọwọ́ ọ̀dà àti ọ̀rọ̀ wa ní kọ̀kọ̀lọ́ kankan wọn kò forí jùlọ ṣẹlẹ̀ kó ṣàánú wa níta ìdẹ́rẹ́sẹ̀ ní kọ̀kọ̀ àti níwájú wọn kò forí jù wa tàmánà ṣe tàmánà ṣe kọ́ níta àmàlẹ́sẹ̀ níta àmàlẹ́sẹ̀ kọ́nà kọ́ forí jìwà síta àti síwájú níta àti sẹ́yìn kọ́nà kọ́ forí jìwà tí ó dùn sùn. kí ọlọ́run ẹ ọmọ tí ọba yẹn kọ́lọ́run lọ́wọ́ ṣe sọ̀rọ̀ akọ́fẹ́ ìbọ̀wá o fẹ́ aláàbálẹ̀ wọ́n á jẹ́ kí ìbẹ̀yìn wọn dà. ẹ pé ọlọ́run yẹn ní makbaru wọn wà mímọ́ special bí kọ́ ibi ibi ṣẹ́rì so n túmọ̀ sí pé gbólóhùn yẹn wá kí ẹ jẹ́ pọ́sìtọ́ ń bí orin lásán ìgbà tí wọ́n bá sọ pé kí ẹ ṣe ṣáàbù ní tó bá ti fi kése dọ́rin lásán àti lè lónù á lè lónù tí èso ní lásán èèyàn lè mú ibi tí wọ́n bá mú ní tí wọ́n lè kọ́ ní pé maqbaru kàdàkàdà maqbaru mọ̀dínà ti kàdà ẹ̀ kò sí tó bá níbẹ̀ ó di kéke ṣe kọ̀mọ̀ṣá ààbò òun sì ní ọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ lọ síbẹ̀ ọ̀nà sì lọ́tọ́ tẹ̀wọ̀n. naam alqabru gangan alqabru dafn mayit dafn mayit ọ̀nà sì tó ń pè ní madfanul insan dafna mayit kí o sin èèyàn wọn kò ní kaburu alkaburu bákan náà òun náà ni madfal insan òun náà ni bí téèyàn sin èèyàn sí bí tí wọn sin èèyàn sí wáhidu alkubur tí plural rẹ̀ ń alkubur singular jẹ́ kabur plural ń jẹ́ alkubur. والمقبرة موضع القبور والمقبرة موضع القبور ààyè táwọn sàárè wà. ẹ mọ̀ ṣe sọ ní ìdánilẹ́kọ̀ọ́ tó ṣíwájú àbí tí ó ṣíwájú èyí mo ní alimakọ̀bárọ̀ tí wọ́n ń pè nínú èdè lárúbáwá nínú ṣẹ̀rí ànákọ̀ yàtọ̀ sí tí wọ́n ń lò fún lárúbáwá yìí ṣùgbọ́n lọ́kùnrin àti wọn ti ń sin òkú yàtọ̀ ní pé tí wọn ti ń sin òkú síbẹ̀ tí wọn ti sin òkú kankan síbẹ̀ ń jẹ́ má parọ́ ní èdè lárúbáwá bọ̀ kò sí jẹ́ má nínú ṣẹ̀rí ànákọ̀ so èèyàn lè kírun bẹ́ẹ̀ wọ́n mú ibìkan tí wọ́n fẹ́ máa sin òkú sí wọ́n fẹ́ máa sin àwọn òkú sí so wọ́n á ti sin ẹnì kankan síbẹ̀ èèyàn lè kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti sin ẹnì kan síbẹ̀ sọ́dọ̀ kọ́ lẹ́hì ìsùn makbara ń tún jẹ́ makbara ni wọ́n bá sin ẹnì kan síbẹ̀ síbẹ̀.

ẹ bá dàpọ̀ mùsùlùmí kí ni wọ́n bẹ̀ o gbogbo ẹni tí ọba ṣẹ̀sìn Islam ń pè nǹkan mi òun náà kì í ṣe abọ́gbọ̀gbọ̀ ẹnìkan ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n bẹ̀ ẹlẹ́sìn jù wọ́n bẹ̀ gbogbo ẹni mùsùlùmí. èrí lórí ẹ ọlọ́run ọba àlekẹ́ ọlá sọ pé lẹ́yìn a'udhu billahi minash shaitani rajim. wala tankihul mushrikati hatta yu'minu أمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولعبد مؤمن خير من مشرك ولو أعجبكم أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون lọ́dọ́lọ́n sọ pé wàlá tankihul mushrikat ẹ má fa àwọn mushrikat ìyẹn ni pé ọdún tí ń pin kàmí ẹ̀dọ́ sọ́lọ́n tó ń dàkán kọ̀ mọ́ lọ́wọ́ bá ọdún tí ń dàkán sọ́lọ́n yìí náà ni wọ́n ń dàkán kọ̀ mọ́ lọ́wọ́ bá àgbà ẹni tí ń bọ́ gé bọ̀pẹ̀ ni o tí ń bọ́ náà tí ń bọ́ yìí tó yìí tó kó lè máa bẹ ń sìn èso èèyàn ó do àwọn tí ń sin abẹ́ẹ̀ ni tí ń sin kí ni tí ń pè é ìràwọ̀ òṣùpá oòrùn eh, gbogbo ẹlẹ́bọn ni wọ́n bẹ́ẹ̀ ni ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì bẹ́ẹ̀ ni ẹlẹ́sìn jù torí pé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì pé ànábì Ìsá ni ọmọ ọlọ́run wọ́n tún sọ pé òun ni eh, ọlọ́run bàbá àbí ọlọ́run ọmọ nù ẹ̀hẹ́ so bẹ́ẹ̀ ni wọ́n pe ọmọ rẹ̀ náà ní ọlọ́run àwọn ìgbélé yẹ bọ̀ ni nígbà tí èèyàn bá lọ́rùn pé mẹ́ta ní sayidina abdullahi ibn umar radiyallahu anhu máa ndị fẹ́ sábà lọ pé ẹbọ olótún ẹbí ìdá kankan mọ́ lọ́wọ́ ọba ẹ̀ṣẹ̀bọ olótún ju kéèyàn sọ pé lọ́rùn mẹ́ta lọ. torí dáhùn yá ọ̀rọ̀ yìí ni pé ó máa ń dàrú mọ́ mùsùlùmí lójú àbí ń dàrú mùsùlùmí yóò ní rárá kì í ṣe rárá. so ṣùgbọ́n láti ọlọ́run ká máa fẹ́ àwọn obìnrin wọn àyà yìí àwọn onímọ̀ sọ pé wọ́n mọ̀nsókà mọ̀nsókà ń bẹ̀rẹ̀ pé mọ̀sósọ̀ ọlọ́run ti takṣíṣọ àyà yìí ìyẹn ni pé ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wa ó fa àwọn ẹni tọ́jọ́ pé wọ́n fọ́n tíra síwájú àwọn obìnrin wọn ni àwọn obìnrin wọn ọlọ́run fa wọn yọ níbi àwọn ọgbà àwọn àwọn obìnrin tá a lè fẹ́ náà lẹ́bọ̀rọ̀ nínú àwọn ẹlẹ́sìn yòókù ó ti a lè fẹ́ àwọn ọmọbìnrin tiwọn ìjẹ́ pé ṣáàtú bẹ́ẹ̀. ẹni tábà fẹ́ni wọn kọ́ má jẹun sí náà المحصنات من الذين المحصنات المحصنات من الذين اوتوا الكتاب من قبلكم المحصنات ń bẹ wọn ni pé àwọn ẹni tí èso ń zina tí wọn kára dó náà ní kúkúrú ayé àwọn ni mọ̀nsóòkà ayé mọ̀nsóòsọ ayé àti sọ́ọ̀sì bá kọ́ báyìí ṣe kò takò rárá rárá. bẹ́ẹ̀ sì ni kò sí àpẹẹrẹ náà àwọn onímọ̀ pé obìnrin tiwa kò lè fẹ́ ọkùnrin tiwọn ọkùnrin tiwa ló lè fẹ́ obìnrin ẹlẹ́sìn kristian ti àtẹ́lẹ́sìn jù torí pé ní ẹ̀rí wá tó ṣe obìnrin tiwọn lẹ́tọ̀ fún ọkùnrin tiwa wọ́n lè fẹ́ wọn tó wọ́n ti jẹun tó kára dókè sún ṣùgbọ́n obìnrin tiwa lárúbáwá pẹ̀lú kò tọ́. lọ́fẹ̀ẹ́ ọkùnrin tiwọn. na n ta àwọn lọ́wọ́ nípa ìgbà tí sudan afa rahimahullah alimam abdulaziz karawani wọn sọ pé wà má kọbara ti almushiki tí wọn sọ pé alalbadal alalislam من البلديات أنا ذكر ما قبلت مشركين أنا جاء خبر أنا بطلع يتبر أنا جاء خبر هي كذا وكذا وكذا طب àti ibi tí wọ́n sin àwọn mùsùlùmí sí mọ̀ fún mi eléyìí ni pé tó bá jẹ́ pé tí wọ́n sin mùsùlùmí sí tó tọ́kìyàn kí wọ́n bí ọ̀tọ́kìyàn gbé wọn bẹ́ẹ̀ ẹni mọ́dàb nípa àmọ̀ṣúrò ò ní pé inú ọ̀kọ́ táwọn kan sọ tí wọ́n lè ṣàhárẹ̀ kí wọ́n sọ pé àmọ̀ṣúrò mọ́dàb ẹ̀rọ máa lè kọ́ ẹ̀rọ máa pé mákàbàrà tó mùsùlùmí èèyàn lè ṣe kí wọn èèyàn lè kí wọn bẹ́ẹ̀ níbi tí wọ́n sin ìtẹ́ tí wọ́n sin àwọn mùsùlùmí sí ètò máa tí afáwa rahimahullah tẹ́ ń sọ pé wà á má kàbàrà sí àbí wà á má kàbàrà tó al-mushrikina ni ìyẹn ni pé tẹ́tẹ́ bá ti yàtọ̀ sí tí wọ́n sin àwọn mushrikun sí tó jẹ́ pé àwọn tí wọ́n sin síbi àwọn kíni àwọn mushrikun tó jẹ́ ẹlẹ́sìn ẹni tí ń bọ tí ń bọ náà tí ń bọ kan àdé tí ń bọ tí ń sin ni àbẹ́rẹ́sì kristianity ni àbẹ́rẹ́sì jù ni so èèyàn ló ṣe kí wọn èèyàn lè kí wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá مفاهيم المتون معتبرة مفاهيم المتون الفقهية معتبرة yẹn pé níta bá gbóyè níta gbóyè níbi àwọn dàkejì ọ̀rọ̀ tí wọ́n máa ń sọnù mọ́tínù nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọnù عونينا onímọ̀ máa ń إمام خليل رحمه الله Imam Khalil rahimahullah ó ní àtàbẹ̀rẹ̀ mọ́ mafahim jami'a ومفهوم كذا وكذا سوء ومش شيء اعتبار ما مفاهيمهم بيعطوهم دي كلام بما تفهم دي كلام مختصر ومختصر خليل أفي أفي مفهوم أفي مفهوم لقب أفي تكباي بابا بابا بابا بابا طيب حاشية حاشية رد المختار ابن عابدين رحمه الله قلنا صارون كما قلت مفاهيم المتون معتبرة سلام الشيخ وفضل الشيخ الألام الشيخ محمد الفقيه الشنقيطي وموسيقى صارون يفهمها متان قوة مفاهيم المتون فقهية معتبرة بس جدينا على على يدي عمامي انتيا فرائصه lórí ìtàn ojú pé wà lọ́mọ́kúbọ́rọ̀ gbogbo tí ń jẹ́ mọ́kúbọ́rọ̀ àbí lọ́mọ́kúbọ́rọ̀ tí mo sì nínú ọ̀kadà ọ̀kadà nítorí kí wọ́n sọ bẹ́ẹ̀ náà ni pé inú madhab ọ̀tọ́ wà mọ̀ṣọ́ nínú madhab òun náà ni pé mọ́kúbọ́rọ̀ tí mo sì ní tajuzu salatu fiha. ẹnìkan ní ma sọ pé ẹnìkan ní kẹ́nìkan bá ń tọrọ ẹ̀kọ́ ní sọ pé kẹ́ni kò ní sọ pé èdè tí wọ́n fi kẹ́ni tí wọ́n dákọ̀ ọdún tí mo sì ní sí i. ẹlòmíràn lè sọ pé kí ló dé tí wọ́n sọ pé wọ́n ṣe ìtìbáàrò mafahim alimutoni fẹ̀kẹ́yà tí èdè pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni tí èdè pé ọ̀rọ̀ anábì ní sọ́lọ́lọ́ sọ́lọ́ yes ṣùgbọ́n tí wọ́n ṣe ìtìbáàrò ni pé kìí ṣe pé àkọọ́lẹ̀ yẹn gbèdá àti hà títí pé àwọn àkọọ́lẹ̀ yẹn gangan ni wọ́n ń ṣe ìtìbáàrò mafahim rẹ̀ àwọn ẹ̀rí àkọọ́lẹ̀ yẹn torí ó gbọ́ àwọn àkọọ́lẹ̀ yẹn àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ní ìmùtọ́ni fẹ̀kẹ́yà yẹn ó jọ ló lẹ́rìí alẹ́mọ̀ ní alẹ́mọ̀ mà ní òní lè yé wa òní ṣùgbọ́n kó gbọ́dọ̀ lọ kò sí fi bá dé tí ń sọ̀rọ̀ rẹ̀ ọ̀ṣẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ rẹ̀ nípa kọ̀ọ̀kan yìí máa rí máa sọ ẹ̀rí inú ọba <laughs> nígbà tí anábì sọ pé sallallahu alaihi wasallam ọjọ́ ìlàsílẹ̀ al-ardu masjidan wa tahura ṣé makbaro sínú ardu ni. àwọn sì rí pé àkàdé òṣò wa nípa pé náà rasulullah sallallahu alaihi wasallam fi sáré màmáwáàpì. so níbi sunan al-imam Tirmidhi rahimahullah bẹ́ẹ̀ ni níbi àtàwọn malikọ̀ ahmed àti alimadu alhadu dawa. bí wọ́n gbà so that àwọn rí i pé wọ́n pẹ́ pé hadith wọn lálàáfíà àbí pé hadith wọn ṣe hẹ́ẹ̀ ni ó wà ni ó wà mọ̀kọ́dàmù lórí ẹ̀ tọ́ bẹ́ẹ̀ náà ní tó wà ní láti ẹ̀fẹ́ rí wọn lẹ̀ ní àpàdà bọ̀ wá ń ṣàlàtà láàkà ń kọ́ fún àwọn èèyàn kan yìí náà tí wọ́n sọ ni pé pé kí ẹ àwọn ẹ̀rí ẹ̀ gbẹ̀gbẹ̀ torí pé ọ̀rọ̀ tó lẹ́rìí nígbà tí a bá sọ pé kọ̀wáìdì sòlíyà àti kọ̀wáìdì sòtẹ̀híyà e ti pé etí jẹ́ tí wọ́n fi mí sẹ̀rí ó ń gángan ẹ̀rí gan ni torí pé kókó so tó ọṣẹ mọ àwọn àwọn àwọn kọ̀wá ẹ̀dùn mi tó àmọ́ kọ̀bọ̀lá sí àdéhùn àmọ́ kọ̀wá tó mọ̀ ṣètò tó ọkàn náà ẹsẹ̀ ẹ̀rọ ọdún ṣé àti tí mo sọ náà pé alimusikun kí láfa dalẹ̀ ló ń bẹ ọdẹ ó do àwọn ará tí wọ́n pè wọ́n ó do àwọn ará tí wọ́n jọ́sìn náà tí wọ́n fi nǹkan ní ẹ̀ tí wọ́n mọ̀ nǹkan ní ẹ̀sìn ẹ̀kọ́ sẹ́sẹ̀ sàn lórí pé ìdẹ́lẹ̀ tí wọ́n sọ pé wàkàná èsì hìn wàkàná èsì hìn wàkàná èsì hìn àti kàná èsì wọn ibi tí wọ́n fi ń jọ́sìn ìtumọ̀ rẹ̀ ẹ̀rọ mẹ́rin sọ pé church ẹ̀rọ kàná èsì church nìkan kàná èsì méde lábẹ́wá kéṣe kí ni kéṣe church nìkan. الكنائس أجلس plural الكنيسة alkanisa òun náà ni mùtàbádù anasara aw mùtàbádù aliyahud aw mùtàbádù ghayrihima nínú àwọn òṣèké dóòdù tí àwọn òṣèké bá ti ń jọ́sìn tí aláwọn fi ń jọ́sìn òun ni wọ́n ń pè ní kànáà èso wọ́n ń pè ní kànáà ìsà ìjọba fọ́dà. tí wọ́n ń pè bẹ́ẹ̀. ìyẹn ni pé tí wọ́n bá ti sọ ọ́ pápọ̀ báyìí ó kó ogun papọ̀ ó kó ogun ìjọsìn ibi tí wọ́n kálukú wọn ti ń jọ́sìn papọ̀ tí wọ́n fẹ́ dèrò ibi tí wọ́n kálukú wọn ti ń jọ́sìn papọ̀ ká ti ń jọ́sìn wọn ni kàníísàtò nàṣọ́rọ́ kàníísàtò yahudi kàníísàtò àlùmọ́jú sàkójú rẹ̀. بقى نشاط الحج أنا أقول أي أعوذ بالله من الشيطان الرجيم ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات المساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز ọlọ́run ni wàlọ́ọ̀lá dáfà láì náà sọ̀rọ̀ àwọn ìbá bí ìbá ti pọ̀ lòun ń dáàbò bo àwọn èèyàn tó ń fa pákàn á ń dáàbò bá pákàn wọn ni tẹlukila náà fi ń dáàbò bo ń fi ń dáàbò bo ń fi ń dáàbò bá pákàn àwọn èèyàn pẹ̀lú apákàn wọn pẹ̀lú kí ni bil jihad pẹ̀lú jihad tẹ́ bá ti kàn ṣẹ́sì tí wọ́n dáhùn tẹ́ sọ pé ọ̀rá ẹ̀dùn máa ma gbé lọ́dọ̀ àbẹ́ màsán jizíà tí wọ́n ní rárá tọ̀ jihad dé nìkan bá ti lágbára rẹ̀ tó sì ní jihad tó ní àwọn òfin tó ní májèmú nínú sam kì í ṣe táwọn èèyàn máa ń jihad tí èsì jihad so ìkan yẹn mo tó láti ṣe kí mo tó láti ń dáàbò bò ní tó lọ́wọ́ láti ń dáàbò bò sam wọ́n láti ń dáàbò bò mùsùlùmí tó láwọn kèfèrí

ولن ترضى عنك اليهود ولن النصارى حتى تتبع ملتهم غاية نية ألم ترى غاية فوا ìgbà tí wọ́n tó yọnu sí wa òun ni الذين كفروا من أهل الكتاب والمشركين لا يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم. آه. sóyè ọlọ́run tún àní tí wọ́n fẹ́ tí wọ́n ń tàn máa wá dá bẹ̀rẹ̀ wọn náà tàn máa ná ní tí wọ́n ń tàn máa nà ní pé káwọn sá da yín padà sínú kófù èyí ni pé kẹ́ ẹ ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam èyíkéyìí ẹ̀sìn yẹn bá sí yàtọ̀ sí Islam kófù ni. náà fi jẹ́ pé <laughs> kí èèyàn ṣẹ̀sìn mí yàtọ̀ sí Islam kófù ni ẹ̀rí rẹ́pọ̀ náà ọlọ́ọ̀bà inú rẹ̀ lélẹ́yìí nígbà tó máa sọ pé wọ́n máa tàn máa wọ́n máa nílẹ̀ wọ́n máa nílẹ̀ rò pé káwọn da yín padà sí kèfèrí ọlọ́run sì dákọ̀ mí ní àwọn alùpùpù àbàtà mùsùlùmí ń tẹ pé mùsùlùmí eh, tí wọn tó ń sin kan ní ọ̀tọ̀ sí iṣẹ́ tí ọba tí wọn tàwọn táwọn alùpùpù àbẹ̀ ṣe káwọn kúndà ń padà sí kíni ní kẹfẹ́rí tọ̀ ta ni wọ́n ṣe tó bá jẹ́ pé tó bá jẹ́ pé ẹ̀sìn wọn á jẹ́ sìn ṣé ọlọ́run sọ pé wọ́n fẹ́ káwọn dá àpá sí kẹfẹ́rí. ó jẹ́ pé kí mùsùlùmí ọmọ tí wọn sọ ẹ̀sìn tí wọn pè láàfà àbí tí wọn pè lọ́tọ́rìtì lọ́tọ́rìtì tí ọ̀jọ́ tọ́rìtì ń bẹ ṣé màá bàyà lójú jẹ́ káàkiri. ó pọ̀ lọ bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ náà bàbá ẹni ọ̀rọ̀ nàbí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ níta ẹ ní ìsìn wọn ní ọkàn náà ìsìn ọkọ̀ ojú àwọn àbádá tó wọn jọ ayà yìí nàtọ́lá wọn ní ẹni pẹ̀lú jihad èkejì inú wọn ti ń òun náà ni pé ẹni ọlọ́run fi jihad mùsùlùmí àti mùsùlùmí kó ní torí kí ọlọ́run sọ pé wàlá nínú ọ̀rọ̀ kí ọlọ́run sọ pé wàlá yazaluna yuqatilunakum hatta yaruddukum an dinihi in istata'u. sòsùn náà pẹ̀lú jihad kí ni ọlọ́run ṣe kí ni ẹ fi ń dáàbò bo àwọn mùsùlùmí àti sáà kó ní dábúrú wọn náà àti kó ń bè fìtínà. bẹ́ẹ̀ ni ìgbà bẹ́ẹ̀ ìgbà bẹ́ẹ̀ ọlọ́run wa ní ẹ̀ẹ́dẹ̀ẹ́sọ níbi àpàlọ́ apá kan wọn náà òun náà ní iqamatul hudud èyí ẹ̀rọ ajẹ́ láàrin mùsùlùmí rẹ̀ ibà ń tẹ̀sí mùsùlùmí torí pé tí Islam bá ń ṣèjọba tí àwọn mùsùlùmí ń ṣèjọba wọn ó ṣèjọba lórí mùsùlùmí pẹ̀lú òfin Islam wọn ó ṣèjọba lórí ohun tẹ̀sí mùsùlùmí pẹ̀lú pẹ̀lú kíni pẹ̀lú òfin Islam ìgbà tí Yahudi méjì ṣe zina ní Medina akọ̀nàbí Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí sọ́nù sọ̀rọ̀

ní sọ wọn ń kà ní sọ wọn ń kà tó wá dáyé ibi tí yóò ti sọ pé ìdájọ́ ẹni tó bá jáde lẹ́kọ̀ọ́ náà àwọn alákùnrin lóbìnrin o so kí wọ́n pa tó bá zèzè náà ọwọ́ àdáwọ́ bò ní sọ̀hábí asọ̀hábí lèlè Salman bọ́ Al-Farisi rọ̀dọ̀ ọ̀làwọn àwọn sẹ́sọ̀ ọ̀dọ̀ ni ẹ̀ ànábì palasẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ palasẹ̀ kọ́kọ́ sí wọ́pọ̀ ibi tó wọn ọtí dáàyè ibi tó ti rí ọ̀rọ̀ níbi palasẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ló ànábì fi dájọ́ ànábì fi àkúrà ní dájọ́ sí wọn lórí. náà ìkọ́mọ́tì sọ̀dọ̀tì torí pé ìkọ́ mọ́tò fòdó ẹni tó bá dáná kí wọ́n bá rí ní ṣẹ̀ríà kí wọ́n bá rí ọlọ́run ìdáàbòbò bẹ́ẹ̀lẹ̀ púpọ̀ ẹ̀yin náà ẹni tó bá pààyàn lọ́nà tí ò tọ́ ní ṣẹ̀ríà kí ni wọ́n ní kí wọ́n ṣe wọ́n ní májẹ̀mú kí ní májẹ̀mú tọ́nà tí kùránì sọ tí àhàdìsì náà sọ tí májẹ̀mú bá ti pé lórí wọn pa ni ìdáàbòbò náà bẹ̀rẹ̀ síbẹ̀ àfẹ̀lẹ̀sọ̀sọ̀ ìṣẹ̀lẹ̀ jáde kí ẹni tó bá pààyàn tí wọ́n bá rí pé bí wọ́n ti máa rí gbogbo ọmọ jàmbá àti wọ́n fi pàdé tí wọ́n bá pàdé ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ mẹ́rin fún àwọn èèyàn torí pé irú ẹni tí ń pààyàn kò ní pààyàn tó bá ti wà fún pààyàn bì àbẹ́ ẹni tó bá ti pẹ́ nìkan tí wọ́n bá pàdé tí wọ́n rí gbogbo ọmọ jàmbá tí wọ́n fi pàdé tí wọ́n pàdé ẹlòmíì ló tún ní ṣe iṣẹ́ tó ń ṣe mọ́ àwọn èèyàn yà ló ń yé wọ́n sẹ́ni ẹ̀dùn níṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n pa àbẹ́ ẹni tí wọ́n fẹ́ máa pa àwọn náà wọn ò ní pa wọn من وفي حياتك قصة يا رب العالمين إذا قال ولا دافع الله الناس بعض ببعض لهدمت صوامع بالجهاد أي إقامة الحدود لهدمت صوامع صوامع هو الصومع هو متعبد متعبد متعبد مصومع يعني مصدر هو متعبد راهب àfa àwọn yahud ibùdókòsìn rẹ̀ iná ni wọ́n làhùtì mọ́sọ̀rọ̀ ní wàbíyàwọ̀n òun ni mùtà àbàdà tó jẹ́mu bíyà òun ni mùtà àbàdà tó àwọn ìmọ̀sọ́rọ̀ ọ̀sọ̀rọ̀ wá fún òun ni mùtà àbàdà tó àwọn yahud òun ni mùtà àbàdà tó kí àwọn yahud so àwọn eléyìí wọn ló ṣe ló wà mọ̀tà fún kínní kọ̀ọ̀kan ǹgbọ́n kà ní sà ẹ bá ti wí نعم ولا داخل مثلا ولا وزير السؤال الذي ربيع وصلات معتدل يذكر في اسم الله كثيرا نعم اها نعم الكنائس أنا قي كنيسة الكنائس قواني بحديث لا في في حديث من الترمذي ولا في حديث آه، كسوان من أطلع مالك بحديث كان به سوسدان آه، مالكية آه، سقي أمن داك كنيسة في طريقه ó fara pẹ́ àwọn kan nínú àwọn àyè tí wọ́n wí níbi àìlà níbi ìtọ́fà tí wọ́n fi ní kámá kí òun bẹ̀ gẹ́gẹ́ bí ó sì mọ̀ ṣàlàyé ìṣẹ̀lẹ̀ àtàlábà délé. àkọ́kọ́ wa nù wọ́n ní alìsọ́lá ṣe nà á fẹ́ràn ìbílẹ̀ wípé àyè tí làkúnmí tí máa ń dùbúlẹ̀ sí wọn ní ká má kírun bẹ́ẹ̀ wọn ní ká má kírun bẹ́ẹ̀ láti sọ tó mọ àátínú àti mọ máa dá padà àsọ̀rọ̀ pẹ̀lú tó kún fẹ́fẹ́ nínú ìdílé bá wọn ṣàlọ́ tó ẹgbẹ́ alhamdulillah so àìsàn yàtọ̀ láàrin wọn àti mọ̀báríkù àti mọ̀bá mọ̀ráfà àti ọ̀sán yóò fún mọ̀ráfà níbi ká máa ń kójọ sí ní ìgbẹ̀yìn ọ̀sán ṣùgbọ́n mọ̀nà àsọ̀rọ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bá wọn náà Eh, ti ẹ̀rí ẹ̀ tí wọ́n fi ní kámá kírun bí tí wọn kò máa ń ti bá ń sùn sí. òun náà ni hadith tí wọ́n nù sunan alimami abi dawud àti sunan alimami tirimiri àti sunan alimami maja hadith bara bin azib rọ́dẹ̀ allahu anhu anhu an sáré sahaba wípé sọ ilà rasulillah sallallahu alaihi wa sallam wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ anabi sallallahu alaihi wa sallam ànusọ́lì fi màá tẹ̀lé ebile. ànábì sọ pé rárá ànábì sọ pé láti sọlù wọn sọ wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ pé sálọ wọn àbẹnà kí wọn sì máa pinnu ànábì sọ pé láti sọlù pé màá fẹ́ni èbèrè pẹ̀lú àwọn ìrẹ̀wẹ̀ tí mo ta ti dakọ̀ síwájú wọn máa tún da padà pé ànábì sọ bẹ́ẹ̀ sọlù sọlù náà fàáyìn nàá nínà ṣẹ̀yà àpè ibi sunan àbí náà bí dàrú. من بسم الله الرحمن الرحيم فإنها خلقت من الشياطين من الشيطان وما بيرك أن نصلي في مرابد الغنم أنا بيتنا بيرك سنة لما كنا بيتنا الغنم أدو أغتان يقول يا بيتي بان سنسي سيانا لما كنا بيتنا بيتك صلوا في مرابد الغنم فإنها باركة albarka da lafiya Na yìí ẹnu tó wá bẹ nípa pé kí wọn má kí níbi tí ràǹkùn náà sùn sí kí wọn ní tí wọn fà na yìí kí ló tí wọn fa yẹn pè ní kì í ṣe náà ní ń bẹ náà tí wọ́n sọ pé torí pé ní ọ̀dọ̀ ṣètò àmì nípa náà sọ pé ní ọ̀ṣẹ̀ àti àbí wọ́n dá láti ọ̀dọ̀ ṣètò àmì ẹbí lásòrò alimadu maja fàìnà ha kólókàtì nínú ṣètò àmì nínú ṣètò àmì nínú ṣètò àmì. àwọn mẹ́sàn ìdí ni inú ìdí tí wọ́n sọ àwọn mẹ́sàn rárá. لأنها يستتر بها يستتر بها عند البراز pé ìgbà tí àwọn bá fẹ́ yàgbẹ́ àbí àwọn fẹ́ tọ̀ wọ́n máa fi ń dí gàgà pé wọ́n máa fi rànkúmí dí gàgà tí àǹkẹ́ rànkúmí ẹranko tọ́ ẹ̀rì mu wọ́n máa fi ń dí gàgà ẹ̀sùn kalọ̀ wọ́n máa fi ń dí gàgà pé kí èyàn tí wọ́n bá ọmọ fi rí àwọn tí wọ́n fi ṣe ẹni tí wọ́n ṣe fúsáré fi ṣe fúsáré ẹni tó tóbi tọ̀ àkàràmù kan lọ àbẹ́ni tí wọ́n yàgbẹ́ fi yàgbẹ́ àkàràmù kan lọ ìyẹn ni pé tí wọ́n fi dé gàgà wọn ṣe hàn pé tí wọ́n bá tọ̀ wọ́n máa ṣe kínní kò jìnnà síbi tí ó wà nù òun náà lè fara kótó lè fara yídọ̀ lè fara yídọ̀ nítumọ̀ rẹ̀ wọn àbí ọ̀gá tiẹ̀ fara yídọ̀ sí ara yídọ̀ fara kótó ṣùgbọ́n ayé ayé òun ó ti kínní wọ́n ti ẹranko tiẹ̀ ni ó lè fara yídọ̀ lè fara yídọ̀ wọ́n ti fara yídọ̀ tó bá fara yídọ̀ ibẹ̀ náà bí ó sì fi sùn náà nù níbi ibùsùn rẹ̀ bí tí ń sùn sí i ẹ bá ti fara yìí tọ̀ ẹ bá fara yìí gbẹ ẹ bá sùn sẹ́yìn níbi tí ń sùn sí níbi ọ̀tàná jásà ẹ̀ ọ̀tàná jásà ó ti dẹ̀ dín ti dẹ̀ tó dẹ̀ dín. àwọn míì sọ pé rárá àwọn míì ní ìtí wọn ti ní kámá kírun bẹ́ẹ̀ òun ni pé lẹ́zọ̀fọ̀ láti ha وشدة رائحتها الكريهة قبيل وشدة كراهة رائحتها. wọ́n ní nítorí pé òórùn ti máa jẹ́ lára àkúnni yọ àwọn òórùn tí kèé máa ń kó ìrà ni òórùn yẹn á pàlà àmì púpọ̀ so tí wọn bá ń kírun láwọn àyè tí wọn sùn sí òórùn yẹn wọn máa ṣe kíni yóò máa dìtọ́pù yẹn wọn sì lọ ká kírun pẹ̀lú kòṣó ṣe àpẹ́ tí nǹkan má dìtọ́pù yẹn bí wọn jù yẹn lè má máa fi hàn kígan. odi mélòó odi mẹ́ta nínú tí wọ́n sọ ni pé wọ́n ní ní tí wọ́n ní ká má kírun bẹ́ẹ̀ wọ́n lè lè nífà rí ha wọ́ṣọ̀rọ̀ òdì ha àbí lè nùfọ́ rí ha wọ́ṣọ̀rọ̀ òdì ha àti nùfọ́ àti ṣòro òdì kankan náà nífà ṣòro òdì kankan náà méjì náà méjì náà lè lò fún wọ́n lè lò wọ́n lè lò wọn wọ́n pé nínú àkọ́mí ìmọ̀ ẹranko tí ìfarabalẹ̀ ni ó lè jákùn lẹ́nu anytime ó lè jákùn lẹ́nu anytime nígbà tí àbá kírun níbi tí ń sùn sí tó bá jákùn sí kí ni àbẹ ṣe bí àwọn bá ti ẹ̀fọ́dí kan bẹ́yìn àlẹ́ wa bí wọ́n ti ẹ̀kẹ́tì díẹ̀ àbí báwọn ní àwọn bá fọ àwọn fọ̀dí kan rẹ̀ àbí tó bá wọn àjọ òkú ṣe òsàn pé àwọn ẹranko yẹn ọlọ́run ló ṣe wọn lọ fún wa ẹ tọ́nà wọn bá ṣe wọn lọ fún wa kankan lásán kankan lásán ọlọ́run lè pàyẹ́rẹ́ lọ́nà bá fẹ́ bẹ́ẹ̀ ọ̀lọ́ọ̀hìn ọ̀nà kò forí jù wá kọ́ṣọ́ àná ọmọdé àwọn ṣe wà ó olùṣẹ́ sọ àgbègbè àgbègbè tó dá ìgbàgbọ́ ara náà kátó pé tó ju kankan lọ. èsì sinasa náà máa fẹ́ lè parun wọ́n fẹ́ fayé rẹ̀ wà láyé ó fayé rẹ̀ wọ́n fẹ́ bẹ̀ ọmọ kò fojú wa ní kò ṣe ọ̀rọ̀ ó sì ní bẹ̀rù sí wa kó sì ní wọn fi kọ́ máa jẹun ayé pẹ̀lú ọ̀rẹ́ wọ́n fi jẹun ayé pẹ̀lú ọ̀rẹ́ dẹ̀ sàmúlì kò fọwọ́ kò fojú sí ọ̀sọ̀ wa kátó sọ pé àwọn èyí tó kún rẹ̀ tó rẹ̀ tó rẹ̀ tó sì kíní tó ní jẹ́ àti ń jà nǹkan ṣọlọ́run kankan nù so àkómìnira ẹranko tó sì lẹ́ tó ẹ̀rì tó burú tó sì kì í yàn tí ẹ máa pé wọ́n ní tí èèyàn bá ṣe ìjàmbá fún wọ́n ní kèrè gbàgbé kódà bó ṣe bó ṣe àìmọ́ ọdún bábá tó ń tàn yóò jọ̀sẹ̀ wọ́n ti sọ fún wọn náà tí wọ́n mà nípa ẹ̀ lọ́hùn-ún mẹ́dínà pé tí wọ́n bá àwọn ará oko bàbá oko tí wọ́n ti fi rànkúnmí ṣiṣẹ́ tayọ agbára tó ti tí wọ́n ti lólòkulò tí wọ́n ti dààmú ẹ̀ nígbà tí wọ́n bá sọ síbi tí wọ́n sùn sí wọ́n ní yóò kàn dákun lóru yóò rí i pé òun lọ lè gbé ẹ̀sán lẹ́nu tó fi hàn ṣiṣẹ́ tayọ ẹ̀mí so yọkùn lọ bẹ́ẹ̀ ló ń tọ̀ ọ́nà wọ́n bá ti bẹ́ẹ̀ lù àbí táwọn bá ní tọ̀ ọ́nà kúlókù pẹ̀lú síkọ́lẹ̀ pẹ̀lú wẹ́tẹ̀ẹ́ so ṣùgbọ́n oníkàwọn náà bá ti wá ṣe bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé ó lè ṣe bẹ́ẹ̀ lẹ́nu tẹ̀ ẹ̀sùn pé gbọ́dọ̀ tí wọ́n kọ́ńdọ̀ ń pèsè ló lóòsì wọ́n á ti wá ṣe ibì kankan lẹ́bi wọ́n á tẹ́bi aṣọ ṣe lẹ́bi ọ̀tẹ́ pé yàn ló sùn bẹ́ẹ̀ tó bá ti wá dákùn bí wọ́n ṣe lóru pé wọ́n á ti dẹ́gbà ìpẹ́lú sí kọ́lẹ̀ bí kàlkálì ha ọjọ́ ojú ìhà ẹ̀yìn pẹ̀lú ojú àyà tó bá sùn lé tó bá bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ báyìí bíi ẹ̀ẹ́dì ọ̀nà kò ń sọ̀rọ̀ kọ́ńdọ̀ ọ̀sán mẹ́rin wọ́n ní ràkúnmí tí mo ń já púpọ̀ ní fẹ́ẹ́ sọ pé ànábì sọlọ sọlá irú rẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tánábì sọlọ sọlá ànábì ní tẹ áhàdù Qur'an ntẹ hasan ẹ máa yẹ ẹ máa tọ Qur'an látọ̀kùntọ̀ látọ̀kùntọ̀ ẹ máa yí rẹ̀ wò from time to time àtàhùd àti àtàhùd òun náà ni hefro shey ìṣọ̀nkan wọ́tàdídùn áhàdì bìhì kí wọ́n sì máa yẹ̀wò lóògbà láti lóògbà. so fa'innahu ẹ̀ ìyẹn ti alukuran aṣẹ́dù tafalutan èyí ti máa ń lọ ní orí yẹn nínú ebile fi rọ́pò léha ju bí wọn kò máa ń tètè dákun lọ wọn kò sọ àwọn ìgbàdo ó sọnù náà ẹ rí i pé ìṣára bẹ́ẹ̀ bí pé ẹranko ti máa ń ní ní tó látara bí wọn nítorí pé ìmọ̀ ń jákùn kó wọn ṣe bẹ̀rẹ̀ ẹ̀hẹ́n ààrẹ balẹ̀ wà lọ́tí tí bẹ́ẹ̀ àwọn ẹranko yòókù wọn nítorí tí wọ́n ṣe ní ká má kí wọn bẹ̀rẹ̀ láàyè tí wọn àwọn èyí tí wọ́n sùn sí. bàtà tí wọ́n rí pé ẹ́là ló wọn àwọn ìbí táwọn onímọ̀ sọ pé tí wọ́n ṣe ní ká kí wọn ní àwọn èyí tí ń sùn ó yàtọ̀ síra wọn abáwọ̀ so definitely ìdájọ́ ló ń kálukú wọn tọ́jú kálukú ọba sọ yóò yàtọ̀ síra wọn a fún pé ọtọ́ká láyé àbí ọtọ́ká kírun ṣé kí ló dé ní tàbí ní kírun bẹ́ẹ̀ ìdọ́lálẹ́ kírun bẹ́ẹ̀ láti táàbí kírun bẹ́ẹ̀. náà a sì mọ̀ pé hadith hadith wa hadith náà hadith asunan alimam Tirmidhi rahimahullah a kpara sọ hadith náà insha a sọ ìdájọ́ ìkànnì méjì ìlànà ìbísọ̀ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àgbàdo bí kò ká كما أي مجي المزبلة المجزرة المقبرة قارعة الطريق الحمام معاطن الإبل بين ظهر فوق ظهر بيت الله الحرام مجي جونان وسواء حديثا بالترتيب طب كتمها رسول الله صلى الله عليه وسلم عن الصلاة في سبعة مواطن نجي جونان المزبلة المزبرة المزبلة والمجزرة والمقبرة والحمام وقارئة الطريق ومعاطم الإبل وظهر صوف وظهر بيت الله الحرام يجي جوني ده حديثي فيه كلام ما تلميذي بعدين بيجي هذا الحديث إسناده ليس بالقوي إسناده لا ده فيه سعيد أبي سعد بن جبيرة تقول ما فيه من حزبه تقول ما فيه من حزبه نصر أبي إلهان كاريو مدري بري مقشوان بك الشيخ لباني رحمه الله نعيز صاروين كده نصر من مشكات مصابيح واني قلت ايو عما ضعيف جدا يعني كي سعد بن جبيرة ضعيف جدا لذا so ṣùgbọ́n àwọn onímọ̀ ń lo hadithi bẹ́ẹ̀ ni hadithi lórí ètò ọba kan níbi ibn Wahab rahimahullah tí wọ́n gbà wípé náà rasulullah sallallahu alaihi wa sallam fi al-majzara majzara lọ síwájú bẹ́ẹ̀ wal-mazdala wal-maqbara wa وقارعة الطريق

wọ́n dá látara ṣẹ̀tàn látara ṣẹ̀wàtìmù èṣù ṣọ̀gbẹ́nu àbí torí pé ìṣe èṣù ó wà lára rẹ̀. àjẹ́ yìí pé tí ààyè òun bá ṣe kí ni tí ààyè bá ti ayé bẹ̀rùn tí a bá rí pé bá má tí ò fẹ́ gbìn bẹ́ẹ̀ èèyàn lè kírun bẹ́ẹ̀ ìdá omínà ìdá ìtọ̀ tó tá a bá fẹ́ àjẹ́ pé tí a bá sọ pé dáńbẹ́ àjẹ́ pé yàrá so wọn lè kírun bẹ́ẹ̀ torí pé ní wọ́n ní wọ́n dá látara ṣètọ́n àbí ń ṣiṣẹ́ ṣètọ́n so tí wọ́n bá sọ pé torí pé ní ràkúnmí wọ́n máa fi ń dira ẹ̀ ẹni tó bá fẹ́ yí àjọ afẹ́fẹ́ tó máa fi ń dira ẹ̀ wọ́n fi ń ṣe sítúrò wọ́n fi ń dìgà láfún rẹ̀ kí ẹni tí wọ́n máa fi lè rí sòtá pé tí ó sì ràkúnmí lè fara yí tọ́ lè fara yí bẹ̀ẹ́ tí ó fi tí ó fi sùn nílùú fún rẹ̀ ń túmọ̀ sí pé tí wọ́n bá rí i pé ààyè ibi tí wọn kọ́ mẹ́sùn sí ohun tí wọ́n bá mọ̀ dájú pé padà kò sí jẹ́rẹ́ kò sí tọ̀ yẹn ni pé kò sẹ́gun bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ òun kí lèèyàn lè ṣe ìyẹn lè kírun bẹ́ẹ̀ ni ara nígbà mú pé ẹ̀là yẹn ọ̀dà nìkan sọ oṣù jẹ́ mi lọ́dọ̀ jẹ́ pé tó bá yá jẹ́ pé ibi tí wọn kọ́ bí ń sùn tí ọ̀bá láti fẹ́ẹ́ dábàá sọ́dún láti mọ̀ pé kò kọ́ ẹ̀dín kò kó tọ̀ kò kó tọ̀ wọlé nù kò fi jẹ́ kò fi kò sì fi kò sì gbégbà wọlé àbí ibi tí ń sùn. rìwá méjì làwọn àni mọ́tò àbàlí máa máa rí kò fún ọlọ́. rìwá àlẹ́mọ́ ẹ̀dùn kọ́sìn ni pé èèyàn lè kírun bẹ́ẹ̀ torí pé ẹ̀gbin tá a pé ó lè wà láàyè rẹ̀ torí pé ó lè farayé tó lè farayé bẹ̀ tí ó fi wá fi sùn níbi àìbùsùn kò sí bẹ́ẹ̀ so definitely àlẹ́ kírun bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ àdúnnà kọ́sìn rìwá ọ̀rọ̀ àti máa pé tí wọ́n ti bìnná ọ̀rọ̀ wọn lé wọ́n ti lórí ẹ̀là yìí ni wọ́n bá lórí ìdí ṣe é sì mọ̀ pé àwọn onímọ̀ máa ń sọ nínú òṣèlú fẹ́kọ̀ọ́ pé al-hukmu yaduru ma'a illatihi wujudan wa adaman gbogbo ìdájọ́ tí wọ́n bá ti dé lórí ìdí kan a máa rí ìdájọ́ nígbà tá a bá rí ìdí hùn tí ìdájọ́ fi wá tí a bá ti wá rí ìdí yẹn tó fa ìdájọ́ ọmọ máa ń tí ọba ti pé ẹ̀gbìn bá ń bẹ bẹ́ẹ̀ definitely ọ̀tọ́ kí wọn kírun bẹ́ẹ̀ wọ́n máa ń eléyìí máa ń pè ní àdàwáránù lòdì yìí wà láàdámí yìí nínú usul fiqh nínú àmàsálẹ́kùlà ìlànà nínú usul fiqh. wọ́n ti máa ń sọ pẹ̀lú ìbára ní pé máa ń lè fa àlàílà àbíbí ẹ̀lẹ́tìn yazul bí zawali ha alhukmu idha ulliq àlàílà tìǹ ọ́ bí ẹ̀lẹ́tìn yazul bí yazulu bi zawaliha wọ́n ti máa ń lọ wọ́n ti máa ń ṣe tàbí bẹ́ẹ̀. náà dán alimami malik rahimahullah àwọn ní rárá kọ́dà bí àbádìpẹ́ jìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn ló ṣe kíni èèyàn lè kírun bẹ́ẹ̀. intrant pé ibi tí imam malik lọ ni pé wọ́n wọ pé ràkúnmí lórí pé wọ́n dá láti bí kíni ṣètọ́n àbí ṣe ṣètọ́n bẹ́ẹ̀ rárá. ìyẹn pé àyè àyè àyè tí ń sùn sí máa àbí ọ̀ma àlẹ́ kírun bẹ́ẹ̀ ni. ìwà àkejì ọ̀rọ̀ máa malik gan-an rahimahullah adájọ́ ọjọ́ ṣe lọ rí ọjọ́ sànàlà tó yẹ pé abalẹ̀ mẹ́sùn kákìrún lagun mẹ́wàá ni àbí lagun mẹ́sàn-án ní àwọn ṣùgbọ́n ẹ̀dí ká dọ̀dọ̀ báyìí náà tó láyìn tọ́wọ́ láti ìdúró so adọ̀dọ̀ báyìí pẹ̀lú ògùn abá sọ ìyàtọ̀ àwọn ọ̀rọ̀ wọn níbàámu ìyàtọ̀ ilal ìyàtọ̀ ìyàtọ̀ ilal tí wọ́n sọ pẹ̀lú ògùn so àwọn ìṣòro lọ síbi kí ni náírà gàgàn سبيل التحريم من دليل يعني كل الكراهة إن شاء الله تعالى سأزور أما في صلاة أخرى قالوا أنا أبقى قوام أذكر قايد وأقول القوام أشيكوس صفات القوام ندير بجاء تبطلان قد زبان تلوله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك أتوب إليك أنا تبا في مواسي لي كما واقع مع كلمة جو بيجي تلوها واتنش بإذن الله تعالى كلمة جبتنا وبعد فايقي قال لي بيوقي صدرتي نافلة lẹ́yìn iná tí jẹ́ súnmọ́tò magrib a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀nà lọ kò wọn so jama mọ́tàsí kí wọ́n ní sọ̀rọ̀ pé a máa fi dọ́tà bá ti ní dáṣọ lẹ́yìn bí a máa fi kún àkókò ìṣá so a náà kò sí wọn àti ìjẹ́ kókó yìí náà tó ìjẹ́ àwọn so ọlọ́run sì ṣàánú àti láti bẹ̀rẹ̀ láti gbà lọ yìí ká ká má lè gbé mọ́tì tàbí parí ṣẹlẹ̀ náà n kò so dán fún wa kó gbà láti ó gbà dọ̀dọ̀ yẹ kó dúkálẹ̀ tẹ̀lé. فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي